háà ah, kí ló ń ṣẹlẹ sí arákùnrin tí gbogbo wa mọ sí ọṣẹọṣẹ ọmọ báńkẹ mo lérò pé púpọ lára yín ẹ ṣèrántí òṣèrékùnrin tí gbogbo wa mọ sí ọṣẹọṣẹ ọmọ báńkẹ kí ló ń ṣẹlẹ sí arákùnrin yìí ah, kí ló ń ṣẹlẹ sí o púpọ lára àwọn èèyàn wọn ti ń sọ wípé wọn kò rí arákùnrin mọ nínú fíìmù yorùbá ṣùgbọn púpọ̀ lára wa mọ̀ wípé ó ní ọmọ kan tó wà ní outside tó jẹ́ wípé US Army ni kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí ní báyìí báyìí nǹkan kan ń ṣẹlẹ̀ sí òṣeòṣe ọmọ Bánkẹ́ tó jẹ́ wípé nǹkan yẹn kò múnú wa dùn lọ títí báyẹn ṣùgbọ́n àṣà ní láti wá fi tó yín létí lágbo òṣèré làwà ẹ máa bá wa ká lọ kẹ́ gbọ́ kókó inú ìròyìn náà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi ẹ kú dédé wò yìí níbikíbi tó bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi lónìí ìròyìn jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ wípé òṣè òṣè ọmọ Bánkẹ́ ní àná ó ọjọ́ ìbí tó yẹ wípé ayé mọ̀ ọ̀run sì mọ̀ arákùnrin yìí inú rẹ̀ dùn tó jẹ́ wípé ó tún gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ instagram ó ní kí gbogbo ayé kí wọ́n bá òun jó kí wọ́n bá òun yọ̀ wípé òun ṣe ọjọ́ ìbí ní àná yẹn ó ṣe ó ṣe ọmọ Bánkẹ́ ó tún fi àkókò náà dúpẹ́ lọ́wọ́ àwọn fáǹsì rẹ̀ wípé kí wọ́n ṣeun o wọ́n bá òun ṣe àjọyọ̀ ah, ẹ̀yin olólùfẹ́ ó ṣe ó ṣe ọmọ Bánkẹ́ ẹ tẹ happy birthday sí ìsàlẹ̀ fídíò yìí ká lè máa bá Òṣeòṣe Ọ̀wọ́nbàńkẹ́ máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí tí ó ṣe ní àná. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo ọmọ rè é, ó tún dọjọ́ míì ọjọ́ rè ó dìgbà.